lẹ̀ṣẹ̀ tó wà ńlẹ̀ fọmọkùnrin yẹn sóun ló pa ànábì ni sóun ló pa sẹ́dínà Álì ni sóun ló pa Abubakar ni àbóun ló pa Fátímà tó fi wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó wà ńlẹ̀ fún tẹ́ ẹ fi ń dẹ́rù bà wá ẹgbọ́n mi pàjẹ́ bàálẹ́rù kò síkú tí ó gbàgbà kí wọn ò ní bá igba orí rẹ̀ ń bẹ̀. ẹja fi sílẹ̀ kó máa lọ ta lọ́lọ́run ẹ̀ fi rìn rẹ̀ o tó bá kú síbẹ̀ yóò léwu sọ lẹ́nu ni fún lọ́rin. ẹjọ́ fi sílẹ̀ kó máa lọ ta ló láwọn ẹ̀fẹ́ rí rẹ̀ o tó bá kú síbẹ̀ yóò lè wò ìsọ lẹ́nu ni fún lọ́rin. àbọ̀mọ bàdà kan bú lọ́rin kárántì èyí tó pọ́n lọ́rin ó pọ́n wálé tọ̀sán tòru lójúmọ́ ló rántí wa àwa náà ò fi bí sólóore. ẹ̀yin olólùfẹ́ idán àwọn bàbá wa yóò bá bọ̀ wọ́n ní atóbi má ṣe báwí ilé nirú wọn máa ń tú wọ́n ti wá ń túlé báyìí o irú wọn ni ó wàá gbékunlé mú báyìí lójú ọmọ kékeré tó bá wá gbékunlé mú yìí wọ́n ń retí ọmọ kékeré tí ó fẹ́ yájú pé bàbá ẹ mà gbékunlé mú ni ẹ ṣe nùnù kí wọ́n lè bá àfi aburú kàn án irú wọn ni àwọn Yorùbá máa ń pòwe fún pé ẹni burú mọ̀ ń wọ ẹni tí ó sọ fún ni àwa ò wá nítorí pé kẹ burú kẹ ẹ lé omi sójú báyìí kẹ ẹ máa ṣe bíi pé ẹ fẹ́ sunkún tẹ ẹ bá jẹ̀bi ẹ̀bi lèmi ìdánwò dá yín ẹ wá sojú kokokoko bíi pójú yín fẹ́ fọ́ bíi pé ẹ lè gbé èèyàn mi ẹ lè rí èèyàn mọ́lẹ̀ tẹ ẹ bá jẹ̀bi ẹ̀bi lèmi ìdánwò dá náà ìbéèrè kan ni mo fẹ́ béèrè ẹ dákun o kí ni ohun tẹ́ ẹ fẹ́ gbà àbí kí ni personal interest tẹ́ ẹ ní lórí ọ̀rọ̀ ọmọ ta lọ́lọ́run yìí olóòwe mòwe o tí ò bá wá lè fèsì àbí kó dáhùn èròjà níbà kí ni personal interest tẹ́ ẹ ní lórí ọ̀rọ̀ ọmọ ta lọ́lọ́run yìí tó rẹ́ ẹ sọ pé kò bu yín bẹ́ẹ̀ ni kò bà yín lórúkọ jẹ́ àwọn tí wọ́n wá jẹ́ kó ṣẹ̀ gangan tí wọ́n wá láwọn ti ń foríjì ẹ̀yin ilẹ̀ tún wá ń pe àwọn èèyàn yẹn padà pé kí wọ́n wá bàjà tẹ́ ẹ bá ti wá ń ṣe program yín ẹ̀ máa wá pè wọ́n lórí fóònù pé ṣé ẹ ti gbàgbé ohun tó wà ńlẹ̀ ni ṣé ẹ ti gbàgbé ohun tó wà ńlẹ̀ ni ẹ má jẹ́ kí wọ́n máa wò ẹ̀yin bí èèyàn gidi tẹ́yìn bá dáríjì ẹ̀ṣẹ̀ tó sì pọ̀ ńlẹ̀ tí wọ́n fẹ́ gbé dìde fún tó jẹ́ pé gbogbo mùsùlùmí ayé bàjà ẹ̀ṣẹ̀ wo ló wà ńlẹ̀ fọmọkùnrin yẹn kí lẹ̀ṣẹ̀ tó wà ńlẹ̀ fọmọkùnrin yẹn sóun ló pa ànábì ni sóun ló pa Saidina Ali ni sóun ló pa Abubakar ni àbóun ló pa Fatima tó fi wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó wà ńlẹ̀ fún tẹ́ ẹ fi ń dẹ́rù bà wá ẹgbọ́n mi pàjẹ́ bàálẹ́rù kò síkú tí ó gbàgbà kí wọn ò ní bá igbá orí rẹ̀ ń bẹ̀ ikú ò ní pààyàn tán kó sí igbá orí lọ pàjẹ́ bàálẹ́rù lásán ni tí ìyá yẹn bá ti fi owó orí bẹ̀yìn tẹ́yìn náà dẹ́ gbàgbé pẹ́ bímọ kalẹ̀ kò sẹ́ni tọ́lọ́run bá ṣàdéhùn pé á sin àwọn ọmọ wa dàgbà débi tá a máa sọ pé a máa fẹsẹ̀ wọn lé náà a máa fẹsẹ̀ wọn lé náà ọmọ téèyàn tiẹ̀ wà láyé gan ṣebí ìyá ọmọ yìí wà láyé a sọ pé wọ́n máa fẹsẹ̀ rẹ̀ lé náà kó tó di póun náà lọ ṣe ohun tó ṣe yìí ẹ̀yin ti wá gbàgbé pẹ́ni tí ò tí kú ò tí mọ orúkú tí ó pa òun àgbẹ̀ wá ń kì í à ń sà á ẹ̀ sì ń ṣe bíi pé ẹ̀mẹ́ni tó kú kí ló wá dé èèyàn tún wá jáde ó lóun forí jì í nípa àmọ́ ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ ẹ tún wá ń pè lórí prógráàmù yín ẹ wá tún fa ẹni yẹn sínú ayé èèyàn ti yọ rẹ̀ pò ojú gbogbo ayé náà ló sì ti sọ tá à ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ẹ tún wá pè lórí fóònù lórí prógráàmù yín jẹ́ wọn sọ yín lẹ́nu o àáfàá yẹn wá sọ pé ó da òun náà sọ bẹ́ẹ̀ mọ́ èmi ò ní kó ọ̀rọ̀ tí mo sì sọ jẹ torí a dúpẹ́ lọ́wọ́ wọn ẹ̀yin lọ̀rọ̀ ó ti bọ́lẹ̀ kò ṣeé kó mọ́ èmi dẹ̀ mọ̀ pé fún ẹni yẹn ní papámọ́ra ni áàtì rẹ̀ clear ju ohun tẹ́ ń fà á sí yẹn lọ. kò wá fẹ́ bójú yín jẹ́ nítorí ohun tẹ́ ẹ jọ gbé dání bẹ́ẹ̀ náà sì lọ̀rọ̀ àwọn tí wọ́n láwọn ń ṣàwo yìí ṣe rí. awo ò ní sábàǹtẹ̀ awo bí wọ́n ṣe máa ń sọ nìyẹn kò ní fẹ́ bójú yín jẹ́ ló jẹ́ sọ̀rọ̀ ó ti mọ̀ pé orí prógráàmù lẹ́wà tẹ́ fi pe wọn ẹ̀ tún wá dúró níbi ibẹ̀ yẹn ẹ wá ń pe àwọn ẹlòmíì tí wọn tẹ̀ tí ìgbé kéèsì wọn dìde rárá ẹ wá ń sọ pé ẹ ṣe kéèsì wọn yẹn báwo ló ṣe máa lọ láwọn tó tún wà nílùú míì tí ìṣèlú tí ẹ ti kọ́kọ́ ń bàjà kí la fẹ́ gbà ń bẹ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ ohun tá à ń ṣe yìí lè ba ohun tá a gbé dání jẹ́ níwájú Ọlọ́run ẹ gbàgbé ẹ ẹ gbàgbé ẹ ọ̀tọ̀ nípa kọ́là ayéjọ àní mọ́tò àní kìíní kan téèyàn bá mú àbòsí dání tí wọ́n à ń ṣe mí tí ń gbà mí ẹ̀yin náà lẹ̀dẹ̀ síwájú lọ́jọ́ tí ìyá ọmọ yẹn jáde. ẹ wá jẹ́ kí ó fẹ́ máa dàbí pé à ń fi wọ dúpẹ́ lọ́wọ́ ni tí ń ṣoore fún yàn. tẹ́ ẹ̀ bá ní sọ̀pọ̀tì ẹ̀ má sọ̀pọ̀tì ẹ̀ ẹ gbàgbé ojú ayé. ẹ̀rọ táwa sì sọ yìí torí ohun tẹ́ ẹ wá fẹ́ sọ di àṣà ni pé tẹ́nìkan bá sọ̀rọ̀ ẹ wa ni ẹ ṣàfù rẹ̀ ń wè ìwé kíni tẹ́ ẹ bá ṣàfù èèyàn níwèé tẹ́ ẹ bá dijọ́ tí wọ́n dá pípẹ́ pàdé ńbẹ̀ ńkọ́ kí lẹ́ bọ́ lọ́nfà àwọn ò pé oògùn ni ó mú yín o àmẹ́yìn kọ́ lẹ lẹ̀mí ara yín ọlọ́run ló ní ọlọ́run ló sì lẹ̀mí ẹni tẹ́ ẹ ṣàfù náà tọ́lọ́run ò bá fẹ́ kádánwò kàn mí tí ò fẹ́ dà mí láàmú tẹ́ ẹ bá ṣàfù mi níwèé kóòtù lónìí mo lè kú lálẹ́ yìí ṣótán ṣẹlẹ̀ ọmọ ẹbí mi kan sí pé kó pàdé yín kóòtù ni ọlọ́run ti bò mí láṣìírí ẹ̀yin ló kùn táyé rí ẹ̀yẹ yín ẹ̀yin ló kù tọ́lọ́run ó jẹ́ kí wọ́n rí ẹ̀yẹ yín ibẹ̀ làwọn èèyàn ti wá mọ̀ pé ẹ̀ ṣe èèyàn dáadáa àtóbi má ṣe báwí ni ilé sì nírú wọn mọ́ tú ẹ̀ wá ń relé bí ológbò látijọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ náà ni ó ti jẹ́ pé kì í ṣe ẹ̀yin nìkan gbogbo yín ohun tó wá ń jáde ní péjì yín síta ẹ̀ sọ pé nítorí pé àwọn tẹ́ ẹ̀ ń bá já ò dákẹ́ ìhun tó wá ń jáde ní péjì tẹ̀yìn náà àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ó wá ń jẹ́ nǹkan tó le tó le bíi pẹ́ ń rúná sí tánilẹ̀kùn ò lè mú lọ́wọ́ tí ó lè há ẹ lè ṣe ẹlòmíì tí ó ń torí pé ohun tẹ́ ṣe lónìí yìí tẹ́ ń ṣe fọmọkùnrin yìí tí ó dẹ̀ torí ẹ̀ máa bínú sẹ́yìn náà pé ìgbọ́ ẹ̀ gbà ṣe ti gbàgbé ni ta ló dàgbà tó kọjá àdánwò ẹni tí bá sì ń ṣe bísíǹsì gbogbo ohun tàbí ń halẹ̀ ohun tó sì kúnlẹ̀ ó pọ̀ ohun tó kúnlẹ̀ ó pọ̀ ohun tó kúnlẹ̀ ó pọ̀ ẹ ó dàbí bí bàbá tó bá yàwó ọmọ ẹ̀ sùn ni tí ẹ̀ bá ti ń wá ẹ̀yin náà gbọ́ ẹ wá nǹkan lọ nígbà tí gbogbo ìyẹn bá ṣáà ti jáde tán kò sí nǹkan ẹ̀ gbé jáde mọ́ tó bá dẹ̀ jẹ́ pẹ́sẹ̀ tó ṣẹ̀ tí wọn bá lo constitution nàìjíríà mọ́ tó bá jẹ́ kó jẹ̀bi kú ni ẹ lọ pa kí ohun tí ń rún lẹ̀ tán so kí wá ni ohun tá à ń sọ pé wọ́n wá kàn bá ìjọ ṣé gbogbo ìlọrin ló borúkọ wọn jẹ́ ni ṣé gbogbo àfáà ló borúkọ wọn jẹ́ ni ṣe borúkọ àwọn tí wọ́n dá ni wọ́n kàn báyìí àbí kí wàá nípa jẹ bàálẹ òdìdára kí ohun tó sì wà ńlẹ̀ ó ṣe pọ̀ tí kùránì tó sun pọ́pàtì ẹ̀ ni òfin nàìjíríà sì ṣe òfin tí wọ́n ń dá pẹ̀lú sẹ̀ríà kò sí sẹ̀ríà lọ ní nàìjíríà débi tá a máa sọ pé nítorí pé ẹ̀sìn ẹ̀ ó ṣe kìíní yẹn pọ́pàtì ẹ̀ tó fowó ẹ̀rà ló bàjẹ́ kò sí jìyà fún un pé ó sun Quran èmi ò support ẹ o níjọ́ tó ti ṣe é ni mo ti sọ pé ohun tó ṣe yóò dáa sọ̀rọ̀ mi yé ń kì í ṣe pé mo support pé bó ṣe sun Quran da ìwà tí ò dáa gbáà ni ìwà tó lè gbógunlẹ̀ láwùjọ ni torí ẹ̀sìn àbí nǹkan kan táwọn kan gbàgbọ́ nínú ẹ̀ ló bàjẹ́ yẹn mi support ẹ̀ àmọ́ ẹ ti ń fàṣejù kún ah, tó bá jẹ́ pé wọ́n ti dájọ́ yìí náà látijọ́ ọjọ́ yìí náà táwọn lọ́ọ̀yà náà máa ṣe rán dandan ọdún kan ti ń pè lọ ọdún kan ti ń pé lọ ibi téèyàn bá ti ń lo oṣù méje oṣù mẹ́ta àbí láàrin ká dijú ká lajú kọ́ ni tá a bá tiẹ̀ lè fi gbogbo nǹkan dọ́gbẹ̀ tá a bá fún yàn lóyún tán tó ní ìnígbà kìíní kan orí ágímẹ́ǹtì náà lóbìnrin yẹn ó bímọ sí oṣù mẹ́sàn-án oṣù mẹ́wàá ti pé nìyẹn kí ló wá dé adẹ wa ń kì í àwa ń sà á ẹ wá ń fàṣejù sí àwọn èèyàn wá tún yọwọ́ ń pé kí la tún fẹ́ ṣe ẹ wo bọ́mọ yẹn ṣe rù tó kegun tó bá ku ọ̀run yín ni ó wà kò ní sí lọ́rùn àwọn tí wọ́n bí ibi ìgbègbọ̀n tó rẹ́yìn ò sí nínú àwọn tó ṣẹ̀ torí kò bú yín kò bà yín lórúkọ jẹ́ tá a bá ń jẹ níbi nǹkan ni ká mọ̀ pá ń jẹ ń bẹ̀ kíbi tá a bá sì ti ń ṣe là á ti jẹ mi ìbínú nìyẹn àmọ́ tẹ bá ti ń fi freedom èèyàn kan àlàáfíà èèyàn kan tẹ bá fi ń pilẹ̀ nǹkan yẹn rántí ohun tí ó gbẹ̀yìn gbogbo nǹkan yẹn ẹ rántí ohun tí ó gbẹ̀yìn gbogbo nǹkan yẹn ni Yorùbá fi sọ pé ilé tá a bá fi tọ́ mọ ìrì tí ò tó nǹkan ni ó wò ẹjẹ́ àlọ́ ya ń tá a fẹ́ yà jàre àpọ́nlé ògùn là ń sọ dè mọ́rùn kò sẹ́ni tí kò farabà tí ò ní mu lọ kò sí onítọ̀hún kò dẹ̀ sẹ́ni tó ju ọlọ́run lọ lẹ́yìn ọlọ́run àfọlọ́run lẹ́yìn ọlọ́run àfọlọ́run lẹ́yìn ọlọ́run àfọlọ́run kí ló wá dé nígbà tí ò ló ń kà lẹ́yìn ọlọ́run àfọlọ́run ni ẹ dẹ̀ wá ń múra kankankan ẹ wá ń ṣe bíi pé àwa la wà ń bẹ̀ àwa la wà ń bẹ̀ àwa la lè sọ̀rọ̀ káyé gbọ́ kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ káyé gbọ́ ọmọ tí ò tóyàn tí wọn ò tí mọ̀ tí ò tí mọ fóònù ló lè sọ̀yàn dèèyàn yẹpẹrẹ kí là ń pọ́nlé ibi tá ga dé kọ́lọ̀ má jà wálẹ̀ láti ibẹ̀ ni tàlàdánwò lè kàn ẹ wá ń ṣe bí pẹ́yìn nìkan lẹni ọlọ́run tó wà lókè yẹn àtẹni tẹ sọ pé ń ṣẹ̀ṣẹ̀ ṣe àtẹni tí ń ṣe kìrìtẹ́nì àtàwọn tí ń ṣe ẹ̀sìn mí ìyàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run kan náà tó jọ dá gbogbo àfi tí ìbáṣepọ̀ ọlọ́run ló ń dáyàn lókun sọlọ́run kọ́ ló dá àwọn tó ń ṣẹ̀sìn yẹn ni sọlọ́run kọ́ ló dá àwọn tó ń ṣẹ̀sìn yẹn tíra tẹ̀dẹ̀ ń kà fún wa yìí náà tí mo máa fi sọ pé wo kí ní ìwà convincing náà ló ti sọ pé nígbà tọ́lọ́run ti da oníkálùkù tá a ti ń bọ̀ ló ti sọ pé nǹkan báyìí ni wòó máa lọ ṣe láyé ó dẹ̀ dá yóò ń ṣe tiẹ̀ bí ó ṣe ṣe nìyẹn kí ló wá dé kí ló dé sọ̀rọ̀ ọlọ́run tẹ máa ń sọ níjọ́ ọ̀sùn náà yẹn ṣé kò wọ́ọ̀kì mọ́ ni tẹ́ sọ pé bàbá ṣe náwó tó ń bì làwọn màláìka ó máa kọ kinní kan lẹ̀ ni wọ́n máa kọ ohun tí ó ṣe lẹ̀ níjọ́ tọmọ tí ń bọ̀ wáyé ọlọ́run ti sọ pé ohun tó yá rèé ọlọ́run ti ní kinní kan ṣé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ mọ́ ni kí ló dé tẹ̀ gbàkárà látàrẹ̀ pé ohun tọ́lọ́run ní yóò yà ló yà yẹn a dẹ̀ wá múra kankankankankankan lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan kí ló dé tá a bá yọ̀ǹdẹ̀ níbi eléyìí bóò ní í ṣe ṣẹ̀ míì bóò lẹ́lòmíì ní í ṣe ṣẹ̀ lẹ́yìn ọlọ́run àfọlọ́run lẹ́yìn ọlọ́run àfọlọ́run àwọn tó tún wá ń gbìyànjú àti ṣe dáadáa tí wọ́n ń fà wọ́n lẹ́sẹ̀ sẹ́yìn pé kí wọ́n má ṣe. ẹ jẹ́ àlọ́ yáwọn tá a fẹ́ yà jàre mi ìfi bẹ́ẹ̀ ní interest mọ́ jàre ara tẹ́ bá fẹ́ fi wù kẹ́ fi dá sẹ́yìn lọ́lọ́run tó dáa ni. àbí mi bá fẹ́ fi àsìkò yìí sọ kí n tó lọ ya ohun tí mo fẹ́ yà gbogbo ẹ̀yin tí wọ́n tún ń pè nípa ẹ̀bọ́ ìlọ̀dọ̀ ti yín ṣé ẹ̀ ń fa ilé ẹjọ́ ṣé ẹ̀ ń ṣe kinní kan àti ẹni tó ti dáríjì tẹ́lẹ̀ náà tí wọ́n tún pè padà again ẹ jẹ́ gbogbo owó bẹ̀rù ọlọ́run látàrí bíbẹ̀rù ọlọ́run yẹn ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ kì í ṣe pé bóyá agídí ẹ̀yin ẹ má wo tiwọn bá a ṣe sọ fáwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe èèyàn titi ẹ̀ náà wípé kí wọ́n má wo tọ̀rọ̀ àwọn tí ń sọ̀rọ̀ ẹ̀tọ́ ọlọ́run ni kí wọ́n wò bẹ́ẹ̀ náà la sọ fẹ́yìn náà pé tọ́lọ́run ni kẹ́yìn náà wò ẹ máa bá tiyín lọ ẹ̀yin náà máa ṣe tiyín lọ ẹ jẹ́ kí gbogbo owó nígbàgbọ́ pàǹṣẹ ọlọ́run ń ṣàforíjì torí kò sẹ́ni tó mọ́ nínú gbogbo wa mo wá fi yẹn bẹ̀ yín mo fi bẹ̀ gbogbo ẹ̀yin tó kù bóyá ẹ fẹ́ gbẹ́jọ́ dìde bóyá àbí wọ́n pè yín ẹ̀yin náà fa ilé ẹjọ́ àbẹ́yìn náà ṣe kinní kan mo mo bìlíìfù ni pé àwọn púpù yìí máa bízì débi pé wọ́n á lọ máa wo dídí ẹ̀ gan ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn wọ́n á lọ máa wò pé kí wọ́n lè fi dè kí lẹ gbà ń bẹ̀ ayé tá a dẹ̀ wà yìí kò sẹ́ni tí ò ṣẹ̀rí kò sẹ́ni tí ò dáràn rí ẹni tọ́lọ́run bá pàṣìṣe ẹ̀ lọ́mọ aráyé máa ń wò léèyàn rí kò ní jù bẹ́ẹ̀ lọ mo fi ṣùgbọ́n náà rọ̀ bí ká parí ẹ̀ bí àṣẹ yìí ní mùsùlùmí náà ẹ jẹ́ àlọ́ ya ohun tá fẹ́ yà.